تقص أحسن سبحانه وتعالى رسول وأشهد أن لا إله إلا الله وحده لا وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وآله وصحبه وكل ما تجد سنته إلى يوم البعث أما بعد عباد الله اتقوا الله تعالى واذكروا سورة وذكرت مما كنت عليه ربكم قال تعالى لقد كان بقوله ربهم الأمداد ما لا يحدث عن القرى ولا للتسليم ولا يتنازل عليه ولا تسلم كل شيء وهدى ورحمة وهدى ورحمة لقوم المؤمنون سورة يوسف الآية الثانية عشر بعد المئة في قول من لله ورسله اشربوا من الأنفال اشربوا من الوصول المهتال الوصول والمحا وابن المريم نسي الأنبياء باع اسمه واشترى بين القوم ومن بمال الدنيا إلا أن اشترى الله به أو أنقل في بينه فسلائل فما عن قوم منا لا يكن نبي الله عليه وسلم أنا نبي الله عليه السلام رجلا كثير المال وكان يرى أولاده يعملون كثير وصيب عنهم ذلك جميع وكل بسبب جلوان لبلاء ولم يبقى منه مؤمن سليم سوى قلبه ولسان يدعو الله عز وجل بهما وأخذ ببلده وأخذ ببلده وانقطع عنه الناس ولم يقع أسميتهم عليه وزوجته ومضى حوالي ثمانية عشر سنة هو من ذلك الصغير ما يسر الله في جميع أعماله عباد الله قال سبحانه وتعالى عن نبي أيوب وأقول قيل أيوب إنما رأوا من مصر الشيطان بنفس وأحباب ويقول في هذا متفق عليه وشرار وهدنا له هذا ومطعمنا ومؤمنا وسطنا للعباد وقل كيف تستنبطن به ولا تحدث إنا وجدناه صابرا نعم العدل إنه أواب وقال تعالى ذكره وعلموا البلاد ربه أني قد وأن أنت رحمة رحيم فقد من إله له وكفر الله ومثل الذين والإقرار بالعالمين بارك الله ولكم في القرآن العظيم وينفعني الله وإياكم Adúgbòsí ọlọ́wọ́ ọba ọba tí ọpẹ́ ìwòba pátá ọba tí ó fẹ́ wa láti tí wọ́n sì ní orí kọjá àtúnṣe láyé ìjùmọ̀ àtòlù yìí àbẹ̀lọ̀ ọ̀sáàmì ọ̀sán alẹ́ ìjùmọ̀ àtòlù náà kéèké rẹ̀ ọlọ́jọ́ fún wa ọlọ́kúnbà àlejò fún wa Allah àlùwàláyà wọlé àtàrà àlùwàlá gbogbo rẹ̀. ọba tí wọn fẹ́ fẹ́ bí òun náà ìjọba tó untuk wé gbogbo da nínú kan nínú kan ló fi wá láǹfààní ìròyìn ìrora rẹ̀ ó ń sọ àwọn ọ̀gá ìlú wa gẹ́gẹ́ bí ó ti sọ ìgbà láti kalẹ̀ fún wa bẹ́ẹ̀ náà ṣe ó ọba àgbègbè ọlọ́run pẹ̀lú orúkà ní sọ ọ̀gá àwọn ìrora rẹ̀ ní gbogbo ẹni tí ó pọ̀ lọ́wọ́ àyẹ̀wò ọba àgbègbè ọlá èyí tó ti fi ẹ̀ àtúntò ọba ńlá ọba tí ò sí wẹ́ ọba tí ò sí wọn pẹ̀lú ìgbòho ọba tí ọ̀nà wá ti jọ ọba tí ọ̀nà wá ti yé ọ̀kan gbogbo ní nínú ọlá rẹ̀ ọ̀kan gbogbo ní nínú agbára rẹ̀ ọba tí ọ̀nà ìjọ ìlú òun náà ní ọba tó lé ní pẹ́rẹ́ wọn náà wọ ojú rẹ̀ nígbà láti mú ní àsìkò wà ní pátá lọ́jọ́ ìgbàgbọ́ nípa tí a fọ́ sí wa àyè tó lọ́kàn wa àníbi Muhammad ọ̀rẹ́wà ọ̀dọ́ àwọn ará àwọn èèyàn pẹ̀lẹ́ ẹ̀rí sí ọlọ́run àdéhùn ayé àánú olúwa rẹ̀ ní ìgbẹ́ ìgbògbà ní bàbá olúwa bọ́ ọ̀pẹ̀lẹ́ ìgbẹ́ rẹ̀ àti ìgbẹ́ rẹ̀ fún agbọ́dì rẹ̀ àdéhùn Muhammad sọ̀rọ̀ náà ní ìtara ní ara rẹ̀ ní òṣèlẹ̀ àwọn ará ilé àwọn ọmọlẹ́yìn rẹ̀ yóò sáré ìgbẹ́ ìpẹ̀lẹ́ ìgbàgbé òṣìṣẹ́ ọba rẹ̀ pẹ̀lú ìgbẹ́ rẹ̀ ìkìlọ̀ ní ọjọ́ ẹjọ́ báyọ̀ náà gbogbo tọ́ ẹjọ́ àmàlà ti lọ lọ́wọ́ bá ọba àtúntò èyí tó jẹ fún ìbẹ̀wò ni ọba àtúntò èyí tó jẹ láti máa tẹ́lẹ̀ láàánú ní ọba yìí ọba àtúntò tí òbí wọn tẹ́lẹ̀ tó wọ́n lò torí pé ẹjọ́ bá tẹ̀ wọ́n lọ́wọ́ bá olùkọ́ ẹni bẹ́ẹ̀ ìgbàlódé ní ọjà báyọ̀ nínú àwọn ìṣòro ìṣèjọba ìtẹ̀síwájú bẹ́ẹ̀ tí oríṣiríṣi àwọn wàhálà àyíká nílò ìdílé orí ààrẹ ìṣèjọba lórí ṣùgbọ́n àwọn ọ̀nà wàhálà àwọn tó bá nílò ọlọ́mọ wa ni o ti àwọn ọmọ ẹgbẹ́ ọjọ́ báyìí àwọn ìgbẹ́ ìgbẹ́ kọ́mọ́dà tí ìgbẹ́ kọkànlá orí ẹ̀sìn méje inú ta tí ìṣùgbọ́n ìwádìí gbà èyí tí wọ́n pé bí wọ́n wo ìrẹ̀lẹ́sà tí ìṣe ọdún ilé yá ó ti fún wa báyìí oṣù kan náà ló ti máa yẹ. Ìjọba wọn ni àwọn àrùn ìgbéra ìlọ ń bọ̀, Ramadan lọ, bẹ́ẹ̀ ni ìṣàwọ́lẹ̀ tó tẹ̀lé òun náà lọ. Wàá dábẹ̀ lọ máa rẹ̀. Lọ̀pọ̀lọpọ̀ ní ní báyìí, òun náà ti lọ wẹ́wẹ́. Tí Ramadan ti ní Ramadan ti lọ, tí ìṣàwọ́lẹ̀ lọ, bẹ́ẹ̀ ni lọ̀pọ̀lọpọ̀ àti òun lọ, ìgbà òtùmọ̀tẹ́ ilé ẹ̀lọ́kù tí a ti lè ní wọlé Ramadan, ọdún náà ti wọlé ìjọ ọdún léyà kọ́nà ká kó kọjú gbogbo wa lọ́wọ́ wọn là bá àwọn ọmọ ìlú rẹ ọlọ́run ká pẹ̀lú ìlú wọn là àjọ kan sọ̀rọ̀ lọ́wọ́. bákan náà ẹwà ní kàkà ronú nípa owó ti fi àwọn ẹ̀kọ́ àwọn ọ̀rọ̀ ọgbọ́n àwọn olùgbé èyí tí ó tó kọ́kọ́ àtẹ̀wọ́n tọ́lọ̀ wọn máa ń sọ fún wa ní ìlú kan. ẹ̀rọ ìgbẹ́lẹ́ máa ń tọ́ bí yìí tó ń wà ní pápá àwọn ìṣàwọn àtẹ́tẹ̀lọ́wọ́ ìwòye tí bẹ́ẹ̀ lókù ní àìbẹ́ẹ̀ báwọn kó máa nílò àbáyé báwọn bá kó máa ní ìdìbò ọgbọ́n torí pé ọ̀rọ̀ wa méjì máa ń dáná àdínníṣà yorùbá rọ̀ torí pé àgbà ń gbọ́ ara ìṣẹ̀tọ́ ìlú sọ́kọ́ aláwọ̀ kan yẹn ọlọ́run ti èsì àgbà ń gbọ́ ṣùgbọ́n ó ti tẹ̀ wù gbogbo láti fi ẹsẹ̀ owó nílẹ̀ nípa gbogbo ó ti jẹ́ ìfúnlẹ̀ ọwọ́ ní tí ọ̀nà náà bẹ́ẹ̀ bá ti láàárín ní gbogbo ẹ̀ tó fẹ́ gba ọlọ́run pàtó tí ọba wọlé ní ọmọ àjọ lọ́rọ̀ a máa lọ wá a máa rí omi ní gbogbo àwọn fúlàṣà ìwọ́n bá ti lè dáadáa àwọn ìpinnu ti wá pé tí a bá tó ti balẹ̀ ápè ápè fáwọn làákàyè ọ̀nà tó kí ni ápè olùsọ́yà àti ápè olùsọ́rọ̀ ápè olùsọ́rọ̀ gbogbo ẹ̀fọ́ tó máa kọ́ kókò máa gbé lọ́pọ̀lọ́ rẹ̀ átìlù ìrọ́pìnì ọwọ́ ẹ̀tọ̀ sátìlù ìṣáàjì átìlù ìṣáàjì ni máa fi mọ́lọ́ ẹ̀rẹ́ nílẹ̀ tó bá ti kọ́ ní wọ́n tọ̀ fún à tó gbà sí ó lè máa pọ̀ ṣùgbọ́n lọ́wọ́ mọ́ náà wà lórí ìfẹ́ àkókò sílẹ̀ nígbà àwọn tó máa pọ̀ nìyẹn átìlù ìrọ́pìnì ó ti ṣe wọ́n bẹ̀rẹ̀ sí àìsàn yẹn yóò ń bọ́ ó sì máa sọ pé gbogbo ẹ̀sìn pátá inú orí ní ẹ̀sìn òdodo ọdún òkú nìyí. ló wá ní ata yìí kò ní ata yìí ákìlì ìrọ̀ kò ní gbé ákìlì ìrọ̀ṣọ́ àdúgbò àwọn abíjọ́ wọn bá lọ ọdún òní yá. ọlọ́wọ́ ní àwọn ọmọ ní ata àwọn ni wọ́n máa ń ní bí ọ̀rọ̀ fún wọn nípa ìtọ́ oríṣiríṣi nípa àwọn ìṣẹ̀lẹ̀ wa ìgbésẹ̀ ìrọ̀lẹ́ owó tó fi tí orúkọ rẹ̀ ó kárí ló máa ń lọ́wọ́ kò wá ní sí ẹ̀dá láyé tí àti wọn bá tó bá máa ti rẹ̀ yóò ti tà bẹ́ẹ̀ náà yóò ti ẹ̀dá kan tó tí ìlú bá bá wọ́n kò bá lè ṣe àtúntọ́wọ́ àbọ̀ yìí ó sì ti bàjẹ́ lè báyìí. lọ́wọ́ yorùbá ẹ̀ máa ń sọ̀rọ̀ fún báyìí olùdó ní kí ọ̀wọ̀ àwàdà olùdó náà ń tẹ̀ pé ó pè ọ́ bàjẹ́ ìgbà wọ́n ti kọ ọ̀rọ̀ ọmọ lẹ́kọ̀ọ́ lẹ́nu nígbà tó ń lò ó sì gbogbo tó bá ń sọ ilé ẹ̀sìn tó lò ló ń lò báyìí. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣe yìí ṣe pé lọ́dọ̀ ẹ̀ ti gbẹ́yìn rẹ̀ á sì rí pé ti gbẹ̀rẹ̀ ní o nínú àwọn ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wá ní nínú ẹni tó yẹ pé ọlọ́mọba àlejò tó ń lágbára nígbà tó tó ọ̀gá ẹ̀sìn ọ̀rọ̀ àlọ́fẹ́lẹ́ sọ àlẹ́bí ni àwọn lẹ́yìn náà àwọn tó bá gbogbo tó bá gbogbo wọn. lọ́dà kẹ́lí náà àbíkì sọ pé àwọn bá yẹ̀wò owó yẹ̀ wọ́n àti ìṣẹ̀lẹ̀ kò wá sí pé lẹ́yìn wọn àti ìṣẹ̀lẹ̀ wọn àwọn ilé ìtàn. àlejò wa ni àwọn ẹni àwọn ẹni bíi ti pé àdéhùn yóò ti yẹ ní pé kò nílé ẹ̀rí ní akọ káyọ̀ akọ pé yóò máa ẹ̀rù ìgbà tí àdéhùn ti bẹ̀rẹ̀ ní ẹ̀rí ẹ̀rí ọlọ́run tí níbi pípọ̀ wá ní bẹ̀rẹ̀ ní àbọ̀ tí ó mú ọ̀dọ́ wọ̀ àyàbí àbẹ́rẹ́ yàtàwí ìhà àbẹ̀rẹ̀ ọ̀dọ́ ìjọba àdàbọ̀ra ọlọ́pàá ọba máa ní àwọn èrò àmàjẹ òwúwa rẹ̀ wọ́n ti wá ní àwọn ẹgbẹ́ òkúkọ yìí wọ́n á sì máa yọ ọ̀dẹ̀dẹ̀ lókè àti ọlọ́wọ́ bá ti mú ìjẹ̀kùn lọ. Bóyá wọ́n wà kíá láti jẹ́ ìbáwọ̀ látara níbi ni wọ́n bá ti lọ́wọ́ wọn kàlẹ́ ìbẹ̀rẹ̀ nínú àwọn àlejò ọ̀rọ̀ èyí tí ó gbà pé tọ́wọ́ bá tó fún wa nínú àlùkò àlè ìfẹ̀rí sáré ìfọ̀rọ̀ wá fún àlè ìfẹ́rà tó tún mẹ́nu bá ohun ẹ̀rí ìwà àlejò àlè ìfẹ̀rẹ̀. àlejò àyùwà àlejò àyùwà àlẹ́bìtọ̀rẹ̀ èyí ti pé iṣẹ́ rẹ̀ gbáyé gbogbo iṣẹ́ rẹ̀ tọ́ka púpọ̀ láwùjọ mùsùlùmí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àyè onídókì ìdíje lẹ́gbẹ̀ẹ́ ti ìdíje lára àgbẹ̀ lọ́dọ̀ ọba àlejò aláma ń fẹ́ká wò òkúrò mọ́lẹ́ lápá tẹ́lẹ̀ lórí àwọn ìṣẹ̀ tó bá ń sọ fún wa ní ìlànà tó yẹ ọ̀gá àtìsí òbí tó tó wọ́n fẹ́ bá bá àìjọ ìyá àtìsí lò wọ́n ti ní ẹ̀kọ́ kò fẹ́ rí ilé sí wọ́n mọ̀ lò fẹ́ ọ̀gá àtìsí sẹ́ni fẹ́ bẹ́ẹ̀ ìfọ̀tà ìgbà mẹ́fà yọ ọ̀nà gbogbo gẹ́gẹ́ bí ẹ̀kọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí òun ló pàtàkì yìí. lẹ́bí ìgbà àlọ́ àlọ́ ìṣẹ̀lẹ̀ àbáwá ẹ̀kọ́ pẹ̀lú ìṣẹ́ òun náà ní ìyá rẹ̀ náà yá wọ́n sọ ìgbẹ́rẹ́ bàbá yìí bẹ́ẹ̀ ló pẹ̀lú orúkọ pẹ̀lú ìgbẹ́rẹ́ wọ́n sọ pẹ̀lú ìgbẹ́rẹ́ lẹ́bí ọlọ́run báyìí tó ti wáyé lọ́wọ́ pàtó yìí ọlọ́run wa ti fi ọmọ ẹgbẹ́jẹ́ fún un bẹ́ẹ̀ lọ wá ní ìmọ̀lẹ́ tó pọ̀ ọlọ́run ti lẹ̀ púpọ̀ fún àwọn olóyún ìtọ́jú ti ọkọ ní pátá ọlọ́run gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀wù kan ẹbí nìgbà alẹ́bí ọlọ́run olùkọ́ tí wọ́n lọ sí àlẹ́bí ọlọ́run ọba yìí kọ́ bíó prayer tí wọ́n lọ sí àdéhùn ńlá ilé ẹ̀ ló bá tó jẹ́ máa wò pé ìfáìkọ̀ tó ẹlẹ́dọ̀ tó ìdílé ilẹ̀ ó ti kí ó ní lọ́ba lọ́pọ̀ omi kùtùkù. Àdéhùn ọmọ rẹ̀ tó ti gbé nínú ara rẹ̀ àdéhùn bá nínú dúkìá àdéhùn bá ọwọ́ sí ẹ̀yà àtẹ́lẹ̀ gbogbo ara rẹ̀ pátápátá lọ́lá àṣìá àti ahọ́n àti ọmọ rẹ̀ tó. Ahọ́n àti ọmọ rẹ̀ tó lọ́la àti àgbúkú ara orílẹ̀-èdè àwọn ìyọ̀gbá gbé. Àwọn èèyàn ni lágbára púpọ̀, ṣùgbọ́n àwọn àtọ́kọ̀ ní ilé ní ilé tí a ti ọlọ́run. Tọ́jú àwọn ìṣọ̀gbọ́n ọmọ ìṣọ̀rọ̀ ó ní bá ti ẹ̀jọ̀ lọ àwọn bá bàjẹ́ ìwà láti bàjẹ́ kí ni bá ti ẹ̀ ọkàn ni. Tọ́jú àwọn èdè yẹn bá ti bàjẹ́ ó ti bá. Ṣùgbọ́n tí wọ́n lọ ní ìjọba tí bá àwọn òṣèré ti bá làásùrà adébọ̀bù ìyẹn ti gbé èsì náà fún wọn àgbẹ̀ sọ́nà torí ló mú fún àyè wa àyè wa àdébù sẹ̀rẹ̀ àdébù àyè àdébù sẹ̀rẹ̀ wọ́n pe tó ní wọ́n pe tó ní èyí ẹgbẹ́ kó bá àwọn wọ́n wá lọ sí ìfúnni àpè àdébù ọlọ́wọ́. ọ̀rọ̀ ọlọ́ẹ̀sì ọ̀rọ̀ ọ̀pọ̀ wọ́n lọ àyíká ìgbọ́n bá nínú ẹ má tòrò ọ̀rọ̀ àtúntò ẹ̀ ẹ̀fẹ́ àyàfi ọwọ́ rẹ̀ ọ̀kan. ààrí ìgbẹ́ àwọn ẹlẹ́yìn ló lọ rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀fọ́ pẹ̀lú lójú tí wọ́n ló kọ̀ ìyàwó ìwọ́ fún náà. wọ́n ti bẹ̀rẹ̀ sí ẹni tó tó wà nígbà àrùn àrùn ìpẹ̀lẹ̀ rẹ̀. omi ti ẹni tó ń lọ rẹ̀ fún bọ́lá ìgbésẹ̀ nígbà tó ń ó fi yí ìgbà nílò òṣìṣẹ́ bí a náà pàtàkì òmùgbà rẹ̀ ìjọba dára lé ẹni tó wà ní ọlá. ó fi yí wà lórí ìṣàkóso tó bá rí ní ìfọ́ ọ̀rọ̀ ìwé. oníkò sí ohun tó pẹ̀lú ọkọ̀ ẹ̀rọ tó bá ń lọ bàtó bá dé ohun ìṣẹ́ ìbàwọ̀ ìwé. Ìgbó bá sí ìlú lóde ilé ẹ̀yọ́ wa kò ọ̀pọ̀ rẹ̀ lọ́kọ̀ lọ́sẹ̀ lórí láti wọ́n ti wọ́n fi ní òbí ìjọba ní ìdílé ní ìdílé tí wọ́n tún fi mọ̀ ní ẹ̀yọ̀ kan tó ń tẹ̀lé ọmọ ẹ̀jẹ̀ wa àníjọba òkú kí ní sa ẹ̀kọ́ ìjọba ní ìdílé òbí ìdílé ẹ̀jẹ̀ kan yóò máa bẹ́ẹ̀ sí ìjọba kan. kí ló bá òun pé gbogbo ìṣẹ̀lẹ̀ ní àwọn ìyàwó àti àwọn ìdílé ọ̀sẹ̀ gbọ́dọ̀ ń bá àwọn ìjọba yẹn. Ìyá ẹ̀ ìyàwó àyíká ni mẹ́jọ bá ọ̀rẹ́ àárẹ̀ rẹ̀ wá àárẹ̀ ọkọ rẹ̀ tó bá fún dé. ó wà àgbè mọ́tò tí wọ́n gbà pé tí bá ẹni bá ti bá ṣe àárẹ̀ ọkọ rẹ̀ rẹ̀ ló ti ké wá fún àmì àwọn. kúrò ìlú wàhálà àti ìgbọ́ kí ló wà lọ́wọ́ ìgbó ṣùgbọ́n tí tẹ̀sí bẹ́ẹ̀ àìsàn kékeré fún mi lọ ní ọ̀tá ìpàdéwà ní ilé ìgbé báyìí ọ̀tá ilé ìlú ọjọ́ ìgbé lórí àkọ́kọ́ ọ̀pọ̀ tó wà ní ìgbé náà. Ah! ọkọ̀ ti di tó lọ́wọ́ ti wọ́wọ́ pẹ̀lú ọwọ́. ọwọ́ àti ẹjọ́ ọwọ́ ìkejì kò ní bí ìgbà. ọwọ́ àti ẹjọ́ wà láti ṣe òun ìgbà tó lọ́wọ́ àti ẹjọ́ ọkùnrin náà àbíà. Nígbà tó yà á ní àwọn ó lè pé àà òun ti o fẹ́ fi iye tọ́nà pààrọ̀ sí i. ọdún tó yẹ wọ́n á lọ lórí àwọn tí wọ́n bá wá jẹ́ wọ́n yẹn ẹ̀yìn ìgbà rẹ̀ èmi ìlú sẹ́yìn bí yẹ ìgbà ìpínlẹ̀ tí ó ń ní wọ́n á kárẹ̀ òun tí wọ́n fi ìgbà láti jẹ́ sí iye. lọ́wọ́ ọ̀gbìn táwọn ẹ̀yẹ tó ń fi mú àwọn ajẹ́ bẹ́ẹ̀ wọlé àìsàn àyùbá ní ìṣẹ̀lẹ̀ ọmọ àpàdánwò àtúndì ọlọ́pàá àlejò ọlá ọlọ́pàá àtúndì ọlọ́pàá. mo ní pé láàárín ìgbà yìí tí òfin lè ti parí ó fi lè máa wá jẹ́ ẹ̀kú yà tí ọmọ pé báyìí báyìí báyìí bá ti báyìí ìjọba báyìí ò sá ó fi owó sàlẹ̀ náà ní báyìí ilé ẹ̀ka àti ẹ̀ àníbàyìí wá sí ẹ̀ tí ìwọ̀n ní ọjọ́ ìgbà lára. Ẹ̀yìn ìjọba rẹ̀, àtẹ́tí àtẹ́mú ìpínlẹ̀ ìpínlẹ̀ tí èdè láti lè lò lára. A ní ìwà àyẹ̀wò àyè ìpínlẹ̀ rẹ̀, ọlọ́dà ni ẹ̀rẹ́ ti ìwọ̀n ọjọ́ ìwọ̀pá. Èyí tí wà ní ibi ọjọ́ ìwọ̀pá rẹ̀ nígbà tó tó bẹ̀rẹ̀ láti lè wọ́pàá ìyàtọ̀. Ìgbà Èsì tí wọ́n wá fún ìlera tó dágbára wọn fi tẹ̀lé yóò fi àjẹ ní ojúṣe ìjọ tó máa dúró ìlú wọn lọ. Ìsì tó kẹ́rẹ̀ ní ṣẹ̀dá ìlú wọn dáadáa ìlú rẹ̀. Ìgbà tẹ́lẹ̀ tí wọ́n jọ àmìlà ìlú àwọn ìlú náà tí wọ́n jọ lọ. Ṣé èmi láti ṣe wà á ń ṣe àwọ̀sán ọ̀rọ̀ àṣírí? Ìgbà mi ò lè tẹ́lẹ̀. Mo lọ bá àwọn ẹbí pèsè sí lọ bẹ́ẹ̀ nígbà tó pèsè sí lọ orí fẹ́. ọ̀rọ̀ ága pẹ̀sẹ̀lẹ̀ ìgbà sọ̀rọ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ eléyìí tó ti lẹ ìtọ́ máa dùdò ìtọ́ máa dùdò. ọ̀yà máa mú gbogbo ìgbèrò àbẹ̀wò gbogbo ìgbèrò ní pàtàkì. báyìí alẹ́ wa àyùbá ìṣẹ̀lẹ̀ ọlọ́run bá fi rẹ̀ sí àlàáfíà gbogbo ìgbèrò ọlọ́run wa dá ìwà rẹ̀ ìyàwó jẹ́ ọkùnrin ìjọ rẹ̀ wá lẹ̀. máa ń gbé ẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀gbẹ́rẹ́ ó lè jẹ́ sí ẹni tí ó lò. Ó jẹ́ ọkọ̀ nígbà tí ìdí ìgbé. Wọ́n kò lè sọ pé ọkọ̀ èrò látara ọ̀rọ̀ ti dá ẹ̀rọ padà tó tó dá làájá tó gbé padà. Ṣé pé ẹni lẹ́yìn ìdílé lórí ẹ̀rọ ìdílé? Bí wọ́n bàbá ìgbà tí ìdílé mẹ́ta ààyè tí ó ń bẹ̀rẹ̀ ìgbìmọ̀ àmọ̀ bíi tí ìgbìmọ̀ àtọ́jú ṣùgbọ́n tí wọ́n wọ́n tó ń bẹ̀rẹ̀ ìgbìmọ̀ tí wọ́n àwọn tó ń fara rẹ̀ gbẹ́mẹ̀ ó ti ń bọ̀ wọ́n ọmọ wa ti bọ̀ la ó ní bàtàkì àyè ti bọ̀ la bàtàkì àti àyà ọmọ wa ti bọ̀ agbọ́pẹ̀ rẹ̀ agbàdúrà rẹ̀ kó àjọsìn àmọ̀ àti ìgbìmọ̀ ìgbìmọ̀ wọ́n fẹ́ yẹ àwọn ọmọ wa ti ti fara àyè ti fara ẹ̀rù tó ní kí àwọn ọmọdé ti ń bọ́ ayé àyè ara ah, ó sì ti ọlọ́run bá ń lé o kò ní rẹ̀. Èyí ti di ẹ̀sẹ̀ nípa pé èyí máa ń tó àwọn ọ̀rọ̀ rẹ̀. Ẹni bí ìfẹ́ ṣe ẹran tó ọ̀rọ̀ rẹ̀ ṣe. Ẹlẹ́ẹ̀kejì wá ti pé ìwọ́n tó wá sí ẹ̀sìn ẹ̀rẹ́ wọ́n tó sí òkè ẹ̀sìn tó láàrin. Kò tí gbogbo akọ́dápátá adé ìdápa ọlọ́run wa adé ìdápa ọlọ́run wa òní báyẹ̀ lèrè tó láàrin láti ní báyà owó ẹ̀rẹ́ wọ̀ pàpà àyẹ̀ mi ẹ̀ẹ́ tó bá tẹ̀lé wá kó wá láyé àti ìyẹn bá lè sáré ní òkè lókun tí ó wá sí àwọn òkúta tó lè wọ́n ti sẹ́ ìlú bá àdéhùn báyìí kí àwọn àbáwọn tó máa ń fẹ́ràn àdéhùn wọn lè ti nígbà tó ń gbọ́ ìjọba bá ìgbà tó ń àtúntò ọ̀rọ̀ pẹ̀lú ẹni tó ń gbà tó àyè sí kẹ̀kẹ́kẹ́rẹ́ tí ò ní lé ní òní ní ọwọ́. Níbi tó wá gba owó lọ́wọ́ àti níbi tó wá gba owó ní ìwọ̀n ìgbà tó àyè. Wọ̀nà àbúrò rẹ̀ jọ àyè ní àdẹ̀. Ọgọ́rùn-ún wá dára pẹ̀lú ìkànnì. Wọ́n ti mú sí ọlọ́run ọlọ́run ti wọ́n tó ti tòkó òfin kò wá sí ìgbà tó ti tòkó àmì ìwà àwọn ìwà àwọn ìṣẹ̀lẹ̀ ìwọ̀n tó gbàgbé rẹ̀ ọmọ mi àwa ṣe tó ti gbàgbé báyìí wà á ẹ̀yìn náà àhàlà wà á bísí àyè máa wọ̀ wọ́n mọ̀ tàbí ìwọ̀n wọ́n mọ̀ tàbí ìwọ̀n báyìí kọ́ bí bí ó ti wù mọ̀ ẹ́ tó tó lọ́kọ́lọ́kọ́ àwọn ọ̀gbà yà padà bù. Níbi àwọn ìṣòro ní àlẹ́ àyù àwọn ọ̀gbà jà padà àwọn ọ̀gbà ìlọ́gbẹ̀ ìlọ́gbẹ̀ ìkẹyà sára àlẹ́ àyù. Wọ́n mọ̀ tàbí àánú bẹ́ẹ̀ náà wà fún àlẹ́ yẹn àlè mọ̀ sí ìwọ́n lè láàyè. Àbúrò tó máa jẹ́ ìrántí tó ń fẹ́ lọ́kọ̀tẹ̀ lọ́kọ̀tẹ̀ pé á alágbára àwọn yọ̀ọ̀yọ̀ wò. Ọlọ́run máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn máa wọ ìṣẹ̀lẹ̀ sí mi. Yá àti kò sí sọ́rọ̀ wò lè ṣe. Orí sọ́rọ̀ wà àdìgbẹ́ rẹ̀ ilé ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ó ní ọ̀wá ọ̀hún ilé ìwọ̀n àwọn ọmọ ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ìwọ̀n àwọn ọmọ ọba tí àwọn ọmọ ìwọ̀n ìwọ̀n ìwọ̀n àwọn ará ilé tí ò ní máa ẹ̀fẹ́ òfin wọn padà. Bẹ́ẹ̀ ni àwọn onímọ̀kùn ìyá fún ìgbọ́kọ̀ òfin lóore. Adékúnlé bí ìyẹ̀fà bólú bá ti tálákà. Tọ́lẹ̀ wà wá ló fẹ́ pẹ̀lú. Gbogbo orí lọ́wọ́ olùfẹ́ta pátápátá ń rí àlè. Wọ́n ti bọ́ lọ́wọ́ tó fẹ́ ìjọba bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni ọlọ́run àkókò. Ìgbésẹ̀ tí ó pàtàkì tọ̀ láti orí sí ìgbàlejò àyùbò àdéhùnsẹ̀lẹ̀. Ọlọ́run wá kó àyùbò àyùbò àdéhùnsẹ̀lẹ̀ tó kọ́ lẹ́kọ̀ọ́ nípa pé ìyàwó rẹ̀ tó pè lórí ẹ̀kọ́ tó fún lóòótọ́ Ṣùgbọ́n pẹ̀lú pé odidi ọdún yìí tí gbogbo nǹkan tá ìfúnmi lọ́jọ́ rẹ̀ òun náà ti dùn. Sọ̀rọ̀ pé Yorùbá yẹn máa ń sọ lára ìbánilá ìbánilá lóde. Wọ́n ti gbà ní pọ́ńtì ẹ̀fẹ̀ẹ̀fẹ̀ là á mọ ta lórí ìgbé ìsàlẹ̀ lóde olódò. Ìgbà tí kò mú pé àwọn ìgbà níbi àdìsúlẹ̀ rẹ̀. Pẹ̀lú bó ti lọ́lá tó. Wọ́n ti tẹ́tọ́ wọ́n sáwọn láyé ìjẹ nígbà tó ń lò. Ọ̀jọ́ yìí mo lẹ́nu nígbà tó ń lò. Ṣùgbọ́n tẹ́lẹ̀ ní ìṣòro pé wọ́n pa níbi àdìsúlẹ̀. Ọlọ́run á ti rẹ̀ àdìsúlẹ̀ ìtọ́ máa dì pé ilé tó ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ wọ́n kò bíkítà wọ́n kò gbìyànjú wọ́n là dáhìí. wọ́n á ló bí ràpẹ̀ràpì ìbálẹ̀ bí ọ̀wọ̀ àwà àti ọgọ́rùn-ún rẹ̀ jọ wọ́n wọ́n wọ́n lù lọ́ba tó wá láyé wọ́n tó gbìyà wá bìbí mẹ́ta wọ́n là dáhìí má tẹ̀lé náà náà tó kéré ní ogun tẹ̀lé ẹ̀rọ ìjọba rẹ̀. àwọn olùwọ́n ní kí torí pé bàbá mi lè lọ pátápátá oní obìnrin èyí ni ọ̀dọ́ èyí ni ọ̀dọ́. bákẹ́rẹ́ èyí pé irú iṣẹ́ olóògùn ẹ̀dí fífọ́ ọkọ̀ òwúrọ̀ kòmọ̀tò ìgbẹ́ àti àgbẹ̀bí tọ́lọ́mọ̀ bá lè. ọlọ́wọ́ ni àdébí àlè èyí ti ẹ̀wọ̀n lẹ́yìn náà wùsọ̀ ọ̀dọ́ náà bá ń sọ̀rọ̀ nípa ìlú. ah! ó ń sùn wẹ̀ ìbàlẹ̀ àwọn ọlọ́wọ́ bá ń rí ló ilé ẹ̀dá ní àkáàbì àtàǹsáàbì rẹ̀ ọlọ́run ní ìròyìn ní ayé ìgbè tí ìlú ẹ̀wọ̀n àgbà kẹ́yìn ọmọ afẹ́ padà lọ́wọ́ lọ́wọ́ bá ń tó ní ọba á àyíkú ọ̀gá ní láti wọ̀ ẹ̀wọ̀n ìjọba rẹ̀ ẹ̀kọ́ ìyẹn tó ń rẹ̀ ẹ̀wọ̀n tó kọ́ pọ̀lọpọ̀ ìṣúlẹ̀ ìṣọ̀tún ní àkùrà ìgbọ́n àwọn oníṣòwò àwọn ọ̀sẹ̀ yìí fún akáwọn ilé ìkẹ́kọ̀ọ́ nígbà tí mo máa nígbà ní sẹ́lẹ̀ nígbà tí wọ́n fẹ́lẹ̀ sí fẹ́lẹ̀ sí akọ́nìkù ìfọ̀gbà púpọ̀ sùúrù ni wọ́n lọ́wọ́ bá ń sọ̀rọ̀ ní ẹ̀kọ́ ìgbà lẹ́nu àlù ẹ̀kú ìfaradà tó ní nílé àtẹ́wò tó bá. ó gbà tó lọ́wọ́ ní ìgbé bẹ́ẹ̀ wọ́n ní àdẹ̀kọ̀ lọ́wọ́ ní láì ọ̀kọ́dọ̀ nìyí ọ̀kọ́dọ̀ nìyí ó sì dúró ní sára náà tó tẹ̀lé láti wẹ̀. kọ̀ọ̀kan ti sára náà bá kọ́ lọ sí ẹgbẹ́ wọ́n gbà fún ọmọ rẹ̀ kí ló máa jẹ́ kọ̀ọ̀kan wa ewu ọ̀pọ̀lọpọ̀ tí o bá kọ ìlú ìdádáàrọ̀ tó kọ́ àti alẹ́ oríyàn wà láti ìyá rẹ̀ ní pé tàbí àwọ̀ rẹ̀ tàbí bá bí ìyàwó àbí àánú rẹ̀ tàbí àtẹ̀yìn lẹ́nu àti tó ìgbé ìgbé ìgbé ìgbé kí ni wàá tún nípa àlẹ́bí ọ̀nà oríyàn àlẹ́bí ọ̀nà oríyàn àyẹ̀ ọ̀nà olóòtú ọlọ́run bá àwọn àlẹ́bí rẹ̀ ọlọ́run wa ní òkú ojú ọdún yẹn fá pẹ̀lú ààrẹ. wọ́n wá ní gbogbo tó ní ìka dúkìá ìka ní ìka ìwádìí ìkóòdù ọ̀rọ̀ lọ́wọ́. èyí nìkan kúkú wa bá ti ṣe àbùbá àtàkà lórí kíkà ìrọ̀ lọ́wọ́ bá ti ṣàkólọ́ wá ti sùúrù lórí tó bá ń wá ṣe ẹ̀kọ́ mi ìfún òṣèlú pẹ̀lú kí ààrẹ sí àtẹ́wò tó ẹ má ti ajá kẹ̀kẹ́ àwọn ọlọ́run. Báyìí ní sáàtì ń lòkè sí ilẹ̀ tẹ́jọ wí pé láàrin sáà àti sáà ká má ti ajá kẹ̀kẹ́ àwọn ọlọ́run. Tó bá tẹ́tẹ́ ìwé ìpalẹ̀ fún mi, ìlú sí ìpé ìyè. Tí ilẹ̀ ní gbà pé ààrẹ yóò ti lọ. Bọ́sẹ̀ ìpínlẹ̀ ìpalọ̀, wọ́n ní kàfẹ́ fún òun ìpadà lọ́wọ́ fún ikú ti mú lọ yẹn ọlọ́run wá láì lọ́kọ̀ ìlọ́kọ̀ ìṣẹ̀lẹ̀ padà sí lọ́run lọ pé ẹni tó rí dákẹ́ ní máa mú wọn lọ́run àtúkọ́ bá wọn ní àmọ́ mi àwọn ní àmọ́ máa ń dákẹ́ nínú àmọ́ ọlọ́run báyìí ló ń fi àdéhùn tó èèyàn bọ̀ dákẹ́ nínú àmọ́ ọlọ́run ẹ̀kọ́ nìyẹn bákan náà lè pé ẹ̀kọ́ tó ti ẹ bá kọ́ nínú ìpàdé أتضرع إلى الله سبحانه وتعالى في أسماء وصفاته مع الثالث إمارة إمارة وعلى الله يمكن كما نبدأ فقط أي كان الوعيد عن السلام فهو في اللغة فهو كيف فهو كيف ó sì ti ṣàkọ́kọ́lọ̀ ìyẹn ló lè dàgbà àwọn ẹ̀sì kí àwọn àlejò àríwá ìṣẹ̀lẹ̀ àtọ́yìn ẹ̀ẹ́sì àkọ́lọ̀ rẹ̀ tó kí ni òun ló lè mọ̀ ọ́ jẹ́ ó ní ìjọba padà pé ọgbọ́n mi nípa tó lọ láti ẹlẹ́wọ̀n ọlọ́gbọ̀n mi lórí ìlú láàrin ìṣòro àti ọlọ́run ti wa lọ. Torí pé ìṣòro wá dé láàrin sáà kò yẹ ká sàtì ọlọ́run ti fún wa lọ́dọ̀ tó pẹ́. Ìtẹ́jú yọ Nígbà àwọn ọmọ ìwà àlàyé pọ̀ ìlera rẹ̀ pọ̀ ọlọ́dún mélòó kò sì sàárẹ̀. Ẹ̀mú ló mọ̀ kó bá làbíà. Àtúntò ìdí èmi ìgbà tó dé bí ìṣòro rẹ̀ ti mọ omi ọlọ́run ti sáájú. Gbogbo ìjọ tó sùn lóye rẹ̀. Ilé ìṣẹ́ òṣèlú yẹn máa gbà pé orí ọlọ́run ọba bí mo rí ìṣòro ètò ìṣòro ètò bí báyìí dá. Bákan náà ṣe ní ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá pọ̀ pẹ̀lú ìgbàlejò àwọn ìgbà òṣìṣẹ́ rẹ̀. Òun náà ọmọ ẹ̀ lábẹ̀kù ní gbára ní ọlọ́run pé ìyẹn máa ń gbára ní ti fún àdúgbò sí rẹ̀. tí ìyẹn bá fi owó rẹ̀ sọ́wọ́ ìgbà yóò ṣubú. ṣé ní ọmọ ìlú rẹ̀ tí ìyẹn bá fún mẹ́tò lọ́dọ̀ wọn ìpele bí mẹ́ta yìí. àwọn kan bẹ wọ́n máa tì wọ́n bí bàtí wọ́n fòrò gan ní òun ìgbẹ̀gbẹ̀ rárá lọ́sì wò pé àwọn ẹ̀sìn wọn wọlé wáyé lọ́wọ́ àwọn ọ̀gbìn ẹ̀sìn náà nìyẹn. àwọn ọ̀gbìn ti bẹ iye tí wọn rẹ lọ́wọ́ òun yẹn ti ga òun ní láti láti láti ẹ̀rọ lọ́wọ́. bẹ́ẹ̀ wá àwọn ọ̀gbìn bẹ ọlọ́run ló wọn sọ ìdá àgbò. ṣùgbọ́n látara àwọn ọ̀pára náà ló gbogbo bákan ní pé gbogbo ìgbà bá ń ṣe ẹgbẹ́ náà bá ń ṣe orí ìtọ́lọ̀ òun ẹtí máa ń wà níbi àwọn ìgbà mi tẹ̀lé wọ́n ti tẹ́lẹ̀ ìfẹ́lẹ́ ti fi alágbájá á nígbà tó wá ní pé ìjọba dábẹ́rẹ́ gbogbo ìfì nílẹ̀ gbogbo bá wà pẹ̀lú ìjọba náà ló ń jẹ́ gbogbo ọ̀rọ̀ òun ìṣẹ́ tó wọn máa ń àwọn ilé ìwọ̀n sí bàbá nígbà bá rẹ̀ lòdì so adẹ́gbẹ́gbẹ́ wọn náà máa ń ní ẹ̀ kọ́nù wa bùdú sí ẹ̀dá kan láyìíká láwùjọ nínú ẹbí. torí pé nígbà míì ẹni tí ẹ sáàmì òun tó ń bu sí ìjọba bá. yẹ kí gbogbo àwọn ọmọ ní bábá bí ẹ lè pé ìyàwó àtẹ́jú wa àlùbọ̀ àlù ìṣẹ̀lẹ̀ olùsẹ̀ ló ń sè ní gbogbo mọ̀lẹ́bí. bàbá sì lò ó nílẹ̀ Yorùbá nínú ìṣẹ̀lẹ̀ tí ìbá máa ń lọ láyé ìpúpọ̀ nínú ìlú jẹ́ tí mọ̀lẹ́bí wa ni. ẹni tí wọ́n máa wọ̀ sí mọ̀lẹ́bí àwọn ni òun wá kúrẹ́ gbogbo ní ẹ̀rẹ́ gbogbo. ó tún lè ṣe gbogbo àwọn tó ń yí ọkọ̀ òun rẹ̀ mọ́kà ọ̀sán máa ṣe dára sí ọ àwọn èrò mi ṣe. ó tún lọ́kọ́ lé àwọn tó ń kó òkú òun dára sí ẹ nígbà tó bá dé àwọn lóòrùn. ó tún lọ́kọ́ àwọn ènìyàn ní wọ́n gbọ́ wọ́n ti wá wá ká ẹ̀yìn máa ṣàlẹ́ ìbọ̀ wọn ni làwọn ìfún tí wọ́n bá nípa ìjọba ti àgbẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ òṣèlú àwọn ìṣẹ̀lẹ̀ òṣèlú. Bẹ́ẹ̀ni nípa àwọn ọmọ tó tẹ̀lé àwọn ọ̀tá àkọ́kọ́ rẹ̀. Nípa àwọn tí ó kú ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ wọn sì. Ẹ̀kọ́ mi rẹ̀ ìjọ ọ̀gá kọ́ nípa ìṣẹ̀lẹ̀ àníwá àríwá ìṣẹ̀lẹ̀ ìwọ́n ní ọ̀pá àdìsọ́lá. Ìgbà tó ń ba àdìsọ́lá ti wọ́n pàdé àlejò láti jọ ya òtítọ́ náà láyè máa fi lè yí bẹ́ẹ̀ máa mú. Adébìsọ̀ wọ́n wà lọ́sọ̀rọ̀ ìbùkọ́ yìí. Ó ní àdìsọ́lá yìí nígbà tí ń bẹ̀rẹ̀ òyìn àmì oúnjẹ náà kọ́gbà àríyá lórí ìgbàlá ìgbà bẹ́ẹ̀ ni tọ́jú kata wọ́n pẹ̀lú ilé tọ́jú tó wá sí ìyẹn kí ní lábá yẹn yorùbá gbóòtù gbóòtù wọ́n pẹ̀lú jáde àlejò àlejò báyìí gbóòtù ìlú yìí àlejò àlejò báyìí máa kó tó máa tọ́ tó kó tó máa tọ́ ọlọ́wọ́ àlejò àlejò. àlàfo àkùnrin àgbẹ̀ sáà máa bá ọ̀ títà títà yìí bí ìdí ìwọ náà kọjá pé mo ní kí òṣùpọ̀ sọ́ni máa kọ́ bá lè mú ó sì lọ́nà wọn bá a lò nàìjíríà rẹ̀ ní àmà ọ̀kẹ́sì bí ìdí náà kọjá ìbáríkà lè lọ́nà wọn bá a lò. tó báyìí kọ́ ọlọ́run bá ìjọlá ọwọ́ àtàwọn onígbà yẹn mẹ́tẹ̀ ọlọ́run bá ti apáta tó àti wà àyè àti ìṣẹ̀lẹ̀ àti ní ìpínlẹ̀ tó ti ń àyè àyè ìṣẹ̀lẹ̀ àyè ṣùgbọ́n látara ìtútù lè gbọ́dọ̀ gbogbo wa ọlọ́run wa pàá lọ́rùn àìyé rẹ̀. àwọn tí ó wọ̀ ọlọ́run àtẹ̀yìnlẹ̀ wà rẹ̀ wọ̀ ní ìsìlámù nínú àrùn ọ̀pọ̀ta lè má wọ̀ ní ìkẹrẹ ọ̀dọ́ ìyá. ìtú ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìbára àpò ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ làwọn àti àwọn àpò. ilé iṣẹ́ ọ̀pọ̀ àwọn àpòyìnlẹ̀ káwọn ìgbàkẹ́lẹ́ bá bọ̀ ọ̀pẹ̀ ìrọ̀lọ́pọ̀ ọ̀pẹ̀ ló ń

lọ́dọ̀ ọlọ́run ọba bí kí n bẹ̀rẹ̀ ọlọ́run ọba ó sì sá àwọn ọlọ́run ọba ọ̀pẹ ọ̀pọ̀já tí ó ṣe èyí ẹ̀ máa ń dákẹ́ níbẹ̀ o ọlọ́run ọ̀pẹ ìwọ̀n ọ̀rọ̀ bára ọlọ́run ọba láti ìjọba láàrin àwọn ونفعل الله وإياكم والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد عباد الله فإن الحج مرضى هذا العام لدولة المسلمين وأبواب الأعمال الصالحة ما زالت مفتوحة وفي الحديث أحب الناس إلى الله تعالى أن تولوا الناس وأحب الأعمال إلى الله عز وجل قلوب الدين والمسلم أو يكشف عن الغربة أو يقضي عن الغيمة أو تدعو عن الجيران لأن أمشي ولا في بآية حق الجنة من أنفسك من هذا المقصد شاء ولي هو العلامة في المنطقة الكبيرة الطيبة الطيبان الله وعلم ان هذا الكلام كلام الله واختار لاجل ابي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه فيها وكل في ضلاله وكل ضلاله في النار. قد يدخل بعضها الحكيم اكثر الجهات في اخراج والد محمد صلى الله عليه وسلم كل يروى حديث الكلام في هو اخراج والد محمد صلى الله عليه وسلم وعليه àmọ́lé yẹn kan kò sí ìlànà ìṣe ọba aláàtọ̀lé dáadáa tí lọ sí ojú àti ìwé. Ní ìgbàmọ̀ òdodo, a lè fi ọgbọ́ ẹ̀kọ́ ìdúró ìbọ̀jà lórí wa àyíwá ìṣẹ̀lẹ̀ ìyá ìrìn àti ìṣẹ̀lẹ̀ yìí pẹ̀lú kọ̀ọ̀kan wa kó lè tẹ̀lé tó dùn lórí lórí ẹ̀sìn ọlọ́run káàsì ìgbà tó gbogbo máa ń tẹ̀lé sí wa ọ̀sàlélé wa lórí ìfẹ́ ọlọ́run bá rẹ̀ ìyọ̀dọ̀ náà bá tẹ̀lé pápá. Ìtọ́wọ̀n òṣìṣẹ́ fún mi kò lè sí láéláé. Ìtọ́wọ̀n ọ̀fẹ́dà ìyá ìrìn tẹ̀lé sí ìtọ́wọ́ wa ní ọ̀sẹ̀ ẹ̀fẹ́dà ti ogún lè fi tó fún ìyàwó àtúkọ́ wa bá ẹ̀mí rẹ̀ gbogbo ti tó fún ìyàwó àti ìyàwó ẹ̀mí rẹ̀ lọ. ọ̀wá sọ sí bá dáwọ́ bá dé òsì orí mọ́lẹ́ ìgbà rẹ̀ àti orí ilé ìlú ti kéde ilé àwọn ọpọlọ ẹ̀yìn àtẹ̀wò ìgbẹ́ bá kọ́ nínú ìgbàlejò àyẹ̀wò àti ìṣẹ̀lẹ̀ àtẹ̀wọ̀n kọ̀ọ̀hánì wọn aláàbò ti gbẹ́ ìṣòro wa lọ́la ìdáhùn àwọn èyí táwọn èyí táwọn ìṣàkóso ìjọba àwọn aláṣà ọ̀rọ̀ làwọn gbọ́ rẹ̀ èyí tó ń yára pọ̀ ní àìsí fáìtì ọdún ọ̀yà tó tọ́jọ́ kọjá lọ́tọ́ kọjá àwọn ará òbí àìsàn ẹ̀wọ̀n ti gé e, ilé ẹ̀wọ̀n ti hàn látara pandemic covid-19 ìpínlẹ̀ akọ́bí ìfìyẹ̀ tó bákan ní ìjọba sáré ti gé e. e, wọ́n ti gbé jáde ní ọdún ilé ẹ̀lẹ́ ìlọ́dún ilé òtún sí máa di gbogbo ará àta ará ilé ìtàlẹ́ òṣìṣẹ́ ilé ẹ̀lọ́dún ilé fáìlì ìtúkọ̀ ìtàkọ́kọ́ tá a gbọ́dọ̀ mọ̀ dájú sáká ni pé hajj onídùúgbò pàtàkì nínú islam nítorí pé ààrẹ òfin sọ̀rọ̀ láéláé tó ṣùgbọ́n tó pẹ́ náà bá lágbára àti béèrè tó e. gbọ́dọ̀ wá ti fọkàn balẹ̀ èèyàn lágbára àti béèrè e. èyí tí ọba ti mú fọkàn balẹ̀ wọ́n ló ń tọ́wọ́lẹ̀ kò sí ìdájọ́ ara rẹ̀. bákan náà wá ní pé olùdíje wá pàtàkì tó ó jẹ́ ọ̀nà ẹ̀rẹ̀ tó gbogbo ẹni ọlọ́run bá kọ́ pé ó ń ṣe é ó lè lé ọ̀rọ̀ yìí ó yà sí lè lé àpọ̀ kó yà sí sílẹ̀ tó táwọn bá lọ́gbà ìjọba wọn máa tó wọ́pẹ́ ìgbà àgbèrè ni ṣùgbọ́n ìjọba wọn máa kọ́ bí ìgbà láì bẹ́ẹ̀ ni ó ti gbọ́ yóò ti há ìgbèrè àwọn ọ̀fẹ́ ìgbà rẹ̀

nínú ìlú rárá ìyẹn Àwọn ọ̀kan ń bẹ àkọ́wọ́ tí Owó tó bẹ́ẹ̀ lọ fi máa ń ń ọ̀dọ́ aláàbì tó òkú À lè Àbúrò ìwà àbára ní ìjà Kí lè Subhanallah. Títí àti ìjà rẹ̀ báyìí. Omi tí àmọ́tò bá wà lọ́wọ́ ẹni lọ sí àjì ní ọdún rẹ̀. Lóòótọ́ ni láti bẹ̀rẹ̀ lẹ fún àwọn àpá àtàwọn ọmọ àlọ́ sí àwọn ẹni tó lọ́wọ́ lọ́wọ́ yẹn. Ó sì fi gbogbo àwọn ènìyàn tó ti gbèsè arábìnrin yẹn. Ọlọ́run sí ọ̀rọ̀ ìgbà tó lọ́wọ́ sí ìpín bá rí àmì ìṣẹ́ tó ṣe. Àwọn ìgbọ́wọ́ tó yọ Òṣìṣẹ́ àdìgbò àwọn pẹ̀lú nípa yìí tí tí wọ́n wọ́n tí wọ́n fún ọlọ́rọ̀ ọ̀dọ̀. Ọ̀pọ̀ ìlú wá ilé ìpa àwọn ilẹ̀, òṣìṣẹ́ wọn wá bẹ́ẹ̀ kó fún àwọn ìlú jẹ́ tí wọ́n máa ń lọ lọ́dọ̀. Àdìsọ̀ wọn wọ́n wọlé fẹ́ àkúwà tí wọ́n ń lọ ìfúkà bẹ̀rẹ̀ Àdìsọ̀ àkàbọ̀ náà ti lọ mọ́. Ẹni tó lọ bá fi níbẹ̀ tuntun nínú àwọn ilẹ̀ àdìsọ̀ ọ̀dọ̀ ilẹ̀. Ẹni tó bá bá wù òun náà bá ti ní ìtìjú láàrin àwọn ènìyàn. wọ́n á bẹ̀rẹ̀ àmọ́lẹ̀ nígbà mọ́ ìwà ìjọ òfẹ́ ẹ̀rọ wá ní sọ́wọ́n bá ní ìgbà títí ìdílé wọn ìdílé tí wọ́n wà láàrúkọ ìdílé tó wá ní ìdílé ìdílé tó wá ní ìdílé nípa òun ní sẹ́wọ́n bá ní ìgbà títí ìdílé olówó yìí. wọ́n ti wọ́n wá

ibi yẹn gbogbo ìlú ìhà àtàwọn ibi bá máa pàdé ó wọn ti ní ìjọba yìí àníbi ètò ìròyìn tó wọn àti ìjọba yìí ó ní ìfẹ́ yẹn àníbi wá ta àwọn ìjọba máa ń yẹn báyìí èyí àwọn tó tọ́ kọ́lọ́ ọba ti bẹ̀rẹ̀ sí i tó wọn kí ìròyìn kí ìròyìn kí ìròyìn dé àníbi wọn bẹ̀rẹ̀ sọ́ra ọ̀wá ta ló wá padà sí ìròyìn ìgbà ní àníbi ìyàrá àtòkè àjẹkè ìgbà àgbẹ̀kùn wọn ti máa bá lọ́kọ̀ أحب إلي من أن تكتب بهذا المرض الشعوري Bíbí tọ́mọ̀ láàrin ìdílé bí àbẹ̀báàdà rẹ̀, àlékún ní mo sì ní ìbẹ̀sì ní wá pé wọ́n tọ́lá sí ìdí ìwà ìṣẹ́yìn ìdáàbò sí òkúta lọ. Irú ti ká ọ̀rọ̀ tó rárá tó, àlékún ní kí ní tọ́mọ̀ láàrin ìdílé bí àbẹ̀báàdà rẹ̀, mo ní ìbẹ̀sì ìdílé ìṣẹ́yìn ìdáàbò sí òkúta lọ. Òwúrọ̀ ni mo mọ́sálásí rẹ̀ fẹ́ẹ́ fẹ́ẹ́ dọ̀wọ̀ sí rẹ̀. pé ìmọ̀ràn èyí náà lọ sí àtàbà rẹ̀ mo ti sọ fún mi gbogbo máa fẹ́ ti ká gbogbo ìṣẹ̀lẹ̀ mọ́sálásí lọ. bí ìṣẹ̀lẹ̀ mọ́sálásí rẹ̀ yìí ti ká wùdọ̀ lọ́lọ́bá ti nàrà sí ìdòkùn ayé wọn àwọn ìjọba mi ti ní mọ́rin nàìjíríà bàbá àtúntò ti gbogbo àwọn ọ̀sán yìí lọ. sẹ́yìn pàtàkì ìsàlẹ̀ ìdìbò lọ́wọ́ rẹ̀ pé àtúntò bẹ́ẹ̀ sọ̀rọ̀ àǹtà ọ̀hún. ẹni náà bá ní ìṣẹ̀jú náà ń lò ni? ẹni tó kúrò máa ń pè é o. àgbàgbà àwọn àti láti ọ̀rẹ́ ìfi olórí wá sí lọ́kọ́lá ìfi olórí ọ̀lọ́. bákan ní bá ń tẹ̀ ọ̀yọ́ bá bàtà báwọn ọ̀pìn àwọn ọ̀gbọ́n máa ti káàdì lọ́dún àwọn tó máa tó sílẹ̀. tó bákan ní àwọn tó ní orí ti sọ́ra wà àti àdìgbà kúrò ẹ̀jẹ̀ nípa rẹ̀. ẹ̀rí kan ní sọ̀rọ̀ lọ́sẹ̀ náà kọ́ lẹ́yìn ìgbà tó wá ń tún àwọn ọ̀gá àti ìgbà tó wá ń tún wọn á ń tún lọ́wọ́ bí kò sí ọba dá ẹwà ní ọ̀sán rẹ̀ kàlẹ́ tọ́ni ọkọ̀ lára tó ní ṣáàjà ló múra tó kékeré tó kékeré tó yẹtù. tó àwọn tí ó lọ lè ní ìdá àti ìdá àti alápàtìkì káàdì kọ̀ ní ọ̀dọ̀ ọ̀rọ̀ ẹlẹ́bí àti ìgbàgbéra àtúntò tó kọ́má tẹ̀sí owó máa fún wa o àtàkì máa wò pé kí ní àwọn òní sí ó lè wọlé púpọ̀ nítorí máa ti gbogbo ọlọ́dọ̀ ọ̀dọ̀ ọ̀pá ọ̀lọ́ ọ̀dọ̀ ọ̀pọ̀ ẹ̀rọ wa ti àwọn ìfẹ́ kírẹ̀ ló gba àwọn ọ̀pẹ̀lẹ̀ ìjà alápàtìkì pẹ̀lú àti fún alágbára tó lọ́nà pàtó wá pé kí ìyẹn oṣù ìgbà tó bẹ́ẹ̀ ló jọra ọkọ̀ fẹ́ yìí tó. Lórí kí èyí tó lọ́nà máa làwọn fẹ́ yìí tó. Ṣùgbọ́n ìyẹn lọ́nà bá ń tọ́ bá pé ẹni ọlọ́run bá ti pè ọlọ́run máa ń rọ àwọn dáadáa yìí fún wọn. Ìjọba wa máa ń tọ́ bẹ ìlú yàtọ̀. Ìjọba máa ń tọ́ bẹ ọjọ́ àwọn ọ̀rọ̀ tó bá ṣòro ní ọ̀rọ̀ náà wá ìlànà tó bá jì ìgbà nílẹ̀ sallallahu alaihi wa sallam ìgbà wá fún òun ìgbà wọn adádálẹ̀ sàmì ìgbà wọn lọ́sì sàmì ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà lọ́wọ́ àdúgbò làánúwà wọlé àdúgbò sọ̀rọ̀ lọ lọ́wọ́ àwọn omi alóòrè omi ìsìn alóòrè lọ́kọ̀ àdúgbò wọlé àdúgbò lọ́wọ́ wa. ìdílé tó kọ́ra sọ àwọn onílò wa yìí tí wọ́n á ní ìlú ìlú báyìí tó pọ̀ ìdílé káàkiri ní orílẹ̀ ìfọ̀nùsàlùwà ọlọ́sàlùwà ìfọ̀nùsàlùwà lẹ́gbẹ̀rẹ̀ ìfọ̀nùsàlùwà lọ́wọ́ ọlọ́sàlùwà ọlọ́sàlùwà lọ́wọ́ bákan ẹgbẹ́ àti tí a bá wọ́n tọ́lá nígbà tí wọ́n ń sọ fún pàlọ́ àbúkà àkàkà gbogbo àlejò máa ń gẹ́gẹ́ ìjọba ti ní ìpínlẹ̀ èyí tó tàbí ọmọ máa ń gbé láwọn ọmọdé àtàlẹ ìwọ ìwà ìgbà tá a bá gbé ìta òun láti ṣe òun láti ṣe ẹbí àlè ṣùgbọ́n láti ṣe ìgbé gẹ́gẹ́ ẹ̀kọ́ láti ṣe ìkọ́ wa kọ́nà pàdé dọ́là tó sànù wa tó tó ti wà ọ̀nà agbára ọlọ́run ọgbọ́ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم إنا نعوذ بك من شر ودورة الشيطان القدر القضاء في الأعداء اللهم حسن بقنا في الأمور كلها وأجلنا من كل دنيا وعلى الآخرة اللهم أنت بيتنا لدعائك وهذا الذي دعوتك وقول لك مرتنا وأنتنا كما رضي والإكرام إنك لا تخلف الميعاد وصلى الله وسلم على سيدنا محمد وآل وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك